ìtàn ìbílẹ̀ Yorùbá ìtàn ìbílẹ̀ Yorùbá àwọn akọni Yorùbá àwọn ọdún ìbílẹ̀ Yorùbá àkàmẹ́nu làwọn àkóónú ti lakata bó ètò ìṣẹ̀dálẹ̀ ó máa fìwọ́ rẹ̀ kọ́ ètò ìṣẹ̀dálẹ̀ pẹ̀lú Bùkọ́lá Adélékè alákàsùn èdè lórí ìkànnì yìí lẹ́ ó máa jaládùn lónígbàdégbà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí kí èdè àṣà ìṣ àṣẹ àti ìran Yorùbá má dùn gbàgbé láfojúsùn ètò ìṣẹ̀dálẹ̀ láti ọwọ́ Bùkọ́lá Adélékè ká máa darapọ̀ mẹ́ ètò yìí ṣe kókó fún ojúlówó ọmọ Yorùbá àtàtà ká lè máa lékún nímọ̀ àtòyé ó yá alákòóso èdè máa dá kékeré lókè dábẹ́ ẹ̀dọ̀rọ̀ bí òwe àráyé ti tẹ́tílẹ̀kùn àṣìwé òsì ní ṣe mo ṣe àṣẹ àṣẹ ìdùmarè pẹ̀lú eléyìí ni mo fi ń kí gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ èdè yorùbá pàtàkì ní gbogbo tẹ́tí láǹfààní láti máa wò mí ní déédé àsìkò yìí wípé a kú gbogbo àsìkò yòówù tá a lè wà lápá ọ̀dọ̀ yín a kú bójú ọjọ́ ṣe rí a kú bí gbogbo nǹkan ṣe ń lọ yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ́tọ́bí yíyẹ ní yẹyẹ lé bòdè báyìí ní dàdàbà lọ́rùn tiwa ò ní le dẹ̀dẹ̀ ní rọ kókò lágbàlá yóò rọ̀ wá lọ́rùn ni kò ní lè mọ́ wa láṣẹ Elédùmarè ǹjẹ́ ẹ kú ojúmọ́ níbi tá ẹ ti wà láàárọ̀ ẹ kú àfẹ̀mọ́jú ẹ kú ìyálẹ̀ ta ẹ̀ka àsán ẹ̀ka alẹ́ ẹ kú gbogbo àsìkò yòówù tí a lè wà ìbá ọlọ́run ọba mi òkè ọba tó ní wá tọba tó lè mí inú wa tóbi bẹ́ẹ̀ èmi bẹ́ẹ̀nu wa là ń dá kéke lúke tá à ń dá bí ẹdun tá à ń rọ̀ bí òwe tá à ń dọ́la tá à ń dọ́tun la tá à ń dá gbogbo ọjọ́ tó léwu ká máa dá gẹ́gẹ́ bí èèyàn bẹ́ẹ̀mí bá ti kú òlú ẹ̀dá gbogbo téèyàn ní gbogbo tí ń lé gbogbo tó jẹ́ gbogbo tó ní gbogbo tó mọ̀ gbogbo tí a lè fi mọ́ tọ́ka rẹ̀ gẹ́gẹ́ bí èèyàn pátá gbogbo ẹ̀ ló tán wọ́n á pakọ rẹ̀ dà wọ́n á papọ̀ rẹ̀ dà wọ́n ní bọ̀lẹ̀ gbòkú sí ọba mi òkè tí ò tí wàá jẹ́ ká tèmi àti gbogbo èyí tẹ̀ láǹfààní láti máa wò mí tí gbogbo tẹ̀ ti láǹfààní láti máa wò mí ní dédé àsìkò yìí ó tí ì dòkú òun náà làwa ń ṣèbàkú a sì ṣe bá gbogbo àwọn àgbààgbà bẹ́ẹ̀ ni mo fojú kẹ́rí àwọn tí ayẹyẹ sàwáwú àtàwọn tí ń bọ̀ lẹ́yìn torí ẹ̀dá ṣe báyìí ní ihun mọ́ ìbàyè gbọ́dọ̀ wọn ọmọ èèyàn pé kò ló wá sì ti júbà alẹ̀ báyìí ọ̀rọ̀ àwọn àgbà ni ó di dandan kílẹ̀ ń lànà fún un ìbà ọlọ́run ìbà gbogbo èèyàn atukú àmójúfojú bí ara wa atukú ìgàn ní ara wa lórí ẹ̀kọ́ tó ètò wa ètò yín ìtọ́dòwe fún ti àṣálẹ́ yìí ẹ̀yin náà ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ bá wa sọ fáwọn tí wọn ò tí ì darapọ̀ mọ́ wa ẹ jẹ́ kí wọn ó mọ̀ pé aago mẹ́jọ tún ti lù lọ́jọ́ ìṣẹ́gun o ètò wa ètò yín Ìtàndòwe ti gorí afẹ́fẹ́ lójú òpó olùkọ́ èdè àti àṣà Yorùbá ARB náà ni eléyìí tí à ń gbé jáde fún yín láti iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ṣe mọ̀ pé mo ṣe máa ń sọ fún wa ní gbogbo ìgbà ohun tó jẹ àwa lógún nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ni láti ṣe ìgbéhànde àwọn nǹkan ojúlówó àṣà ìbílẹ̀ wa tí òfin ní jẹ́ wípé a mọ̀ bóòmù lóòmù ó mọ̀ pàfínlẹ̀ èbò fún wa bá a bá níná ń jó lójú lórí omi ó yẹ ká lè kéwú wá láti fi ṣe ìbí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ṣìṣe darapọ̀ mọ́ a lójú òpó Facebook yìí náà ni mo tún rọ̀ yìí pé kí ẹ máa darapọ̀ mọ́ wa lójú òpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa ẹ má gbàgbé o dídarapọ̀ mọ́ àwọn ojú òpó yìí gan ni oore pàtàkì tí ẹ lè ṣe fún wa a kí gbogbo ẹ̀yin tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa lójú òpó yìí fún ti dédé àsìkò yìí ẹ̀gbọ́n mi yẹ̀gẹ̀ mi pàtàkì Adélékè Michael Adéníyì ẹ mà ṣeun àmọ̀yì yín lọ́pọ̀lọpọ̀ mo sì tún fi àsìkò yìí kan sára sí ẹ̀gbọ́n mi pàtàkì alàgbà òjò olùwàtúnmiṣe fún ẹ̀bùn káàdì ìpè tí wọ́n fún wa láti máa fi ṣe kóríyá fún ẹ̀yin olólùfẹ́ èdè yorùbá tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò ìtàndòwe yìí ṣé mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá alàgbà solomoni ni wọ́n jẹ ẹ̀bùn ọ̀hún ojú gbogbo wa náà ló sì ṣe gbangba làṣáńtà làwa ń ṣe lọ́sẹ̀ yìí náà nígbà bá wọnú ètò lọ látún wò ó ọwọ́ ta ni ó dẹ fúta lẹ́yìn káàdì ìpè ẹgbẹ̀rún kan fún èèyàn kan ni bá a ṣe gbé wá lónìí nù kì í sì sápò wa ló ti wá nítorí náà bẹ́ẹ̀ bá ṣe ń kọ sára sí wa ni ẹ máa ju ọwọ́ rúgùdù sí alàgbà òjò olúwatúnmí ṣe adékúnlé tí wọ́n fi káàdì ìpè ọ̀hún tí wọ́n fi ta wá lọ́bẹ̀ láti fún ẹ̀yin olólùfẹ́ wa láti fi ṣe kóríyá fún yín lórí ètò ìtàndòwe yìí ẹ ti mọ bá ṣe máa ń ṣe àmọ́ ká tó lọ sí inú ètò lórúkọ èmi àti gbogbo wa nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ media concept là ń darapọ̀ mọ́ àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n mọ yí ọpọlọ pípé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n mọ yí aláròjinlẹ̀ láti kí ọ̀kan pàtàkì lára àwọn aláró ògùn tó ṣe é tọ́ka sí ní pàtó lórílẹ̀‐èdè yìí ní ilẹ̀ áfíríkà àti káàkiri àgbáyé èyí ọ̀jọ̀gbọ́n akínwándé olúwọlé babátúndé ṣóyínká eléyìí tí wọ́n ń ṣe àjọyọ̀ orí kádùn ọdún kẹtàdínláàádọ́rùn-ún eighty seven years birthday tí wọ́n ń ṣe lónìí a sì ń ṣe ládùúrà wípé kọ́ba mi òkè tó lé ẹ̀mí kó lọ́ra ẹ̀mí wọn kágìndé ara máa jẹ́ fún wọn láṣẹ Elédùmarè torí pé rí báyìí lólogójì ẹnìkan yìí bọ́kùnrin ẹ̀rín ẹyẹ lórí ìtẹ́ lójoojúmọ́ ayé ni wọ́n mọ ọbẹ torí ọ̀bẹ báyìí ní ibẹ̀ṣu ní gbogbo ìgbà ni wọ́n mọ ọbẹ gẹ́gẹ́ bá tẹlẹsẹ̀ tí é bẹ́ẹ̀ nà láṣẹ Elédùmarè ọ̀dá ò ní dá wọn o àtọ̀dá rere àtọ̀dá àlàáfíà ìkankan ò ní dá wọn láṣẹ Elédùmarè aṣọdúnmọ́dún báyìí níṣàwọ̀ aṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù níṣàwọ̀ àṣoṣùmọ́ṣù òjòjò yìí sowó kó mọ̀nà jẹ́ àpòròngbò egede báyìí ní ara láṣẹ Elédùmarè ara wọn mọ̀ lé ni kò ní dẹ̀ ojú wọn mọ̀ rọdún gbogbo ẹ̀yin tí ẹ mọyì ọrí alárògùn pàtàkì ó yẹ kẹ́yìn náà darapọ̀ mọ́ wa ẹ lè kọ sábẹ́ àríwísí kájọ ṣe ẹkú ayẹyẹ orí kádùn ti ọdún kẹtàdínláàádọ́rùn-ún fún ọ̀jọ̀gbọ́n akínwándé olúwọlé babátúndé ṣóyínká tí gbogbo ayé mọ̀ sí ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká pé láṣẹ elédùmarè àjíǹde ara máa jẹ wọn pẹ̀lú eléyìí ni mo fi wá rékésé sínú ètò wa fún tòní èyí ètò wa ìtàn dòwe ẹ ti bá ṣe máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ èmi ó sọ̀tàn èyí ó sì sọ òwe tí a lè rí nínú ìtàn náà ẹ jẹ́ kí n pe aláàjì Síkírù Àyìndé Barrister ẹ wò pé mo mo ti pè wọ́n wá ibi wọ́n wà ní ẹ jẹ́ kí a pe aláàjì Síkírù Àyìndé Barrister kí wọ́n bá fi orin dá wa lára yá bá a ṣe wọnú ètò lọ nísàn-án. báwọn ṣe dùn tó bẹ́ẹ̀ náà ló korò tó mo fẹ́ dọ́gbọ́n dúró díẹ̀ fún àwọn èèyàn wa torí ní kété tá a bá ti kó sínú ìtàn ọ̀hún àbádélẹ̀ ẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní pè wọlé láti sọ òwe Yorùbá tá a lè rí nínú ìtàn náà ni. ẹ jẹ́ kí a wọnú ìtàn tí a fẹ́ gbéyẹ̀wò lálẹ́ lọ nísàn láyé àtijọ́ gbogbo yín náà lẹ mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ ó jẹ́ iṣẹ́ tó láàmìlaaka yàtọ̀ sí ní ilẹ̀ Yorùbá gan ẹ rí wípé bàbá ní atọ́ka iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ àkọ́kọ́ tí a lè tọ́ka sí gbà gẹ́gẹ́ bí iṣẹ́ àkọ́ṣe ẹ̀dá. E gẹ́gẹ́ bí iṣẹ́ àgbẹ̀ ṣe jẹ́ iṣẹ́ tó gbajúmọ̀ tó sì jẹ́ kànpá fún gbogbo èèyàn láyé àtijọ́ ọkùnrin kan wà ọkùnrin yìí ọlọ́lá ayé là á pè é ó lọ́lá ó ṣe wá lọ́lá tó yìí àwọn ẹrú ni mò ń ṣiṣẹ́ fún un ṣe mọ̀ pé béèyàn bá lẹ́rú lọ́pọ̀lọpọ̀ ìgbà ọmọ amọ̀ ràmọ́ ni lọ tídìí ó yọ lára ọmọ báyìí nígbà ó jẹ́ wípé gbogbo iṣẹ́ tó yẹ kí wọ́n rán ọmọ ẹ̀rù ni wọ́n mọ̀ ma rán ọkùnrin náà ti ń bá gbèsè ayé aye lọ àmọ́ ńgbà tó wá dé àìní kan ìkan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tó súnmọ́ wá pe àkíyèsí ẹ̀ sí pé ọ̀rẹ́ mi ipò tó ń wò lára àwọn ọmọ rẹ̀ yìí tó ń wo ọmọ báyìí ah, ọlọ́run wo àwọn ah, lóò wo o. torí bọ́ ọ bá wo mọ ó wo wípé gbogbo ọ̀rọ̀ tó o ní ìrọ́bí rọ ìsọpọ́rọ̀ rí ó lọlẹ̀ o àmọ́ béèyàn bá wo mọ tí ò tọ́ ọmọ nítọ́ ọkọ́mọ ó lè dá iṣẹ́ ṣe ọmọ náà ni ó padà bá gbogbo téèyàn ní ni ó padà bá jẹ́ ọ ṣàǹtọ̀gùn yóò kí ọ̀rẹ́ rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ọmọlúwàbí ọ̀rẹ́ mi ò ṣe mo ti gbọ́ o ṣùgbọ́n tó bá ti délé kò ní mú lò bẹ́ẹ̀ ló ṣe ń ṣe títí tí àbúrò bàbá rẹ̀ tó náà lówó lọ́wọ́ tẹ́ ẹ ràjò àgbà ṣé àmọ́ tó bá lẹ́yìn ràjò àgbà ẹ mọ̀ ó dáa o tí wọ́n bá sọ wípé èèyàn ràjò àgbà nílẹ̀ Yorùbá ohun tó túmọ̀ sí ni wípé onítọ̀hún kú àbúrò bàbá rẹ̀ lówó. ṣé kí n sọ pé olówó ni àbí ó ní ọrọ̀ ni kì í ó ní tó ní gbowó lọ ó ní ọrọ̀ ó ní búrújì àwọn gbàdábùrò bàbá rẹ̀ yìí kú àbúrò bàbá rẹ̀ náà àwọn ẹrú ni mo ṣe gbogbo nǹkan fún àwọn ọmọ rẹ̀ mọ nǹkan kan ṣe nígbà àbúrò bàbá rẹ̀ kú gbogbo nǹkan rẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní di rádaràda ibi tó ní nǹkan sí ga àwọn ọmọ òmò ìtọ́ ga àwọn ọmọ òmò bí wọ́n ṣe ṣe àwọn ẹrú náà ni wọ́n ń ṣe alákòóso rẹ̀ àmọ́ kì í ṣe àwọn wípé bọ́rọ̀ bá ti dìbà àwọn àwọn ẹrú náà kì í ṣe gbogbo wọn ni wọ́n sòótọ́ torí wọ́n wò pé sáwọn wá sí rí onírí ni àwọn sin bàbá títí tí bàbá fi kú sáwọn ò tún mọ́ sin àwọn ọmọ náà ni àìmọ̀ kan kò sì jẹ́ káwọn ọmọ náà mọ tí wọn ó ṣe àwọn ọmọ náà ṣáà gbìyànjú bálabàla àwọn níbẹ̀yìnbẹ̀yìn nígbà tí ó fi pé ọdún mẹ́ta tí àbúrò bàbá ọlọ́rọ̀ yìí kú gbogbo nǹkan rẹ̀ bó ṣe pọ̀ tó ló ti ń di yọ́bọyọ̀bọ bí ẹ̀gẹ́ orí àpáta ní òjò yọ́bọ yọ̀bọ yọ̀bọ nígbà tọ́rọ̀ wá dì báyìí nígbẹ̀yìngbẹ̀yà ọmọ wọn sábì òun fúnra rẹ̀ ló ní láti dìde sí wọn. Si láti rìn wọ́n lọ́wọ́ tí táwọn ọmọ wọn fi di atọrọ jẹ ó wá wò pé ikú tí màá kojú gba ẹni òwe ní ń pa á fún ni bí ìtàn wa tá a sọ ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn bí àbúrò bàbá àwọn mọ̀ ṣe ń tó àwọn ọmọ rẹ̀ lòun náà mọ̀ ṣe ń tọ́mọ òun bóun bá wá wòran báyìí ṣé kò ní jẹ́ wípé àwọn ọmọ tó náà wọ́n padà di ọmọ tí ó ba gbogbo nǹkan tóun kó jọ gbogbo wàhálà tóun ṣe wọ́n padà bá jẹ́ nígbà wọn ò bá mọ bí wọn ó ṣe tún nǹkan ṣe ló wá wò pé òun ò yẹn oko méjì fún àwọn ọmọ òun ọmọkùnrin méjì náà ló ní ó ní èyí ẹ̀gbọ́n àìlá ó fi oko tí ó tí ó ro ó fi hàn án èyí àbúrò àyìndé ó fi oko tí ó ro náà ó fi hàn wọ́n ó ní kí wọ́n ro dáadáa bí wọ́n bá ti roko yìí bó bá ti di àsìkò ọ̀gbìn òun ó fún wọn ní àgbàdo tí wọn ó gbìn wọ́n bá ṣe àbúrò roko tiẹ̀ dáadáa ẹ̀gbọ́n ṣe mọ̀ pé ibi tó tí wàhálà burúkú bá wò mọ́ ó kàn sí súkẹ́súkẹ́ ni ọkàn ṣàbalẹ̀ wípé ìtẹ́sù ó jẹ òsàbí ìdí ó ṣe ìtòhun ó jẹ bàbá àwọn ni ó yanjú rẹ̀ kò sí tóhun fẹ́ mọ́ ṣe wàhálà sí ọgbẹ́ báyìí nígbà tó wá di àsìkò ọgbẹ́ bàbá wọn ra àgbàdo ṣé mo pàpà tó tá à ń gbé yàtọ̀ sí eléyìí tí kinní babaláwo bàbá wọn wá ra àgbàdo pé kí wọn ó gbìn ó bá di àsìkò tí wọn ó kórè oko ìgbà náà lòun ó tún tó wá máa bá wọn àyíǹde ó gbé tiẹ̀ ó gbé ó gbé ó gbé ó gbé ó lọ ṣe ọ̀gbìn rẹ̀ àyìnlá tó jẹ́ gbọ̀n ó rọra gbé díẹ̀ kó tó dùtù pòun ó gbé gan bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ rán létí ni pé àyìnlá sọ o ti sọ̀gbìn rẹ àyìnlá sọ o ti gbàgbàdo nígbà bàbá wọn rojọ́ rojọ́ ló tó ṣẹ̀ṣẹ̀ ti ẹ̀ gbé ihun tí ó gbìn gan kúrò lé láti lọ gbìn ó ṣàgbìn díẹ̀ ń bẹ̀ nígbà àti kó ìwé oko. àwọn méjèèjì bàbá wọn bá ní wọn mọ̀ nìṣó lórí oko kóun tiẹ̀ wo oko tí wọ́n dá. ńgbà bàbá wọn ò dórí oko orí oko àìdè ń tiẹ̀ gbogbo àwọn nǹkan rẹ̀ jáde dáadáa ṣe mọ̀ pé ó ro oko ọ̀hún ó gbá ó ṣe mọ́tótó sí ó kọ́gbè ó ti ṣe níṣe pé káyì ó gba nǹkan tó bá gbìn sórí rẹ̀ àwọn èèyàn rí i àti bàbá wọn àtàwọn tí wọ́n jọ lọ wo oko rẹ̀ ni wọ́n kan sábà sí wípé òṣìṣẹ́ akíkanjú wọ́n bá ní nasẹ̀ pé kí wọ́n dé oko ẹ̀gbọ́n náà ẹsẹ̀ ẹ̀gbọ́n ti ń kọ́lẹ̀ pé ẹ̀sìn eléyìí níwájú ìta gbogbogbò àmọ́ kò sí tó fẹ́ ṣe ó ṣàṣe tíkọ́tíkọ́ tó mú wọn lọ wọ́n dobí oko rẹ̀ ọ̀hún wọ́n rí wípé àwọn nǹkan ọ̀gbìn mi ò lọ jáde dáadáa bàbá wọn wá wò pé a ah, àgbàdo kan náà mo rà fún wọn àti àbúrò rẹ̀ kí ló dé tí nǹkan ọ̀gbìn oko àbúrò rẹ̀ fi yọ dáadáa títọ̀dọ̀ rẹ̀ ọ̀yọ́ ó lóun ò o kò yé ewu o ah, ó ní láti yẹ pé nǹkan kan ṣẹlẹ̀ ní o ní tó fa òye òun bàbá wọn wá wọlé wò ó ní. Ah! àṣọ tàtà lọ́rọ̀ ayé òtọ́rọ̀ lòwe yorùbá tán ní látàyè lèèyàn tí mà kú sí ẹni ẹ̀ ní keléyìn òmòwe ti yín o mo yọ eléyìn lọ́tọ̀ ní o látọjú ẹni láti mà kú sí ẹni ìwọ tó o jẹ́ àgbà tó o jákọ̀ bí òun tóun ó fọkàn sí wípé bóun bá ti èrè bí àgbáre ìwọ ló ṣe àmójútó àwọn àbúrò rẹ ìwọ ló lè ṣàmójútó àwọn nǹkan tóun bá fi lẹ̀ ìwọ gan-an lọ̀lẹ ìwọ gan-an lábíṣẹ́ mọ́ṣe ìwọ gan-an ìwọ gan-an ló fẹ́ ṣe nǹkan kan irú yín lọmọ tí gbẹ̀yìn ẹni tí bàtẹ́yìn bá ṣe é lẹ̀jẹ̀ irú rẹ báyìí lọmọ tí baṣẹ́ baba jẹ́ngbà tí ò bá sí baba mọ́ fún tó ṣe yìí o gbogbo àwọn ẹ̀tọ́ gbogbo àwọn ogún gbogbo àwọn àjẹmọ́nú tó yẹ kó jẹ́ ẹ̀tọ́ rẹ gẹ́gẹ́ bí àkọ́bí àbúrò rẹ ni màá fún torí àbúrò rẹ gangan ló ṣiṣẹ́ ẹni tó tẹ́yìn yìí ṣe fún ni nítorí náà oko rẹ yìí ìwọ̀nba tó wà ń bẹ̀ ó ní nǹkan tó jẹ lọ́dún yìí ó bá di ọdún tí ń bọ̀ ọ gbọ̀ngbọ̀n wípé ó yẹ kó o ṣiṣẹ́ dáadáa kó o lè bá àbẹ̀rẹ̀ oko ṣókí ni mo fẹ́ ṣe lálẹ́ mi ìfẹ́ pẹ́ ìtàlẹ́ tí ẹ yọ òwe inú rẹ̀ kò jù bá ń lọ ó yá o ẹ pè wọlé sórí zero eight one fifty three oh three nine one four eight òwe Yorùbá wo la lè yọ nínú ìtẹ́lẹ̀ tí a ti gbé yẹ̀wò yìí òwe Yorùbá wo a kí alàgbà Emmanuel Olúwọlé pé ẹ káàbọ̀ o ẹ kú àtàárọ̀ ẹ̀yin lẹ́gẹ̀bùn wa níjẹjọ ṣé ẹ tún ti múra wa wá lọ́sẹ̀ yìí náà àbọ̀wọ́ ẹlòmíì ni ó bọ̀ sí. ojú òpó tí ẹ fi pè wọlé ni mo kọ sí Abi. àríwí sí zero eight one fifty three oh three nine one four eight níbi ìtàn tí a gbé yẹ̀wò yìí òwe yorùbá wo ni a lè yọ ń bẹ̀. nígbà tí mò ń retí èsì yín ẹ̀jẹ̀ á máa gbádùn orí aláàjì Síkírù Àyìndé Bàrístà lọ. bẹ́ẹ̀ ni ní tá a bá ṣe lónìí òun náà la gbàgbọ́dọ̀ la èèyàn ò lè gbin àlùbọ́sà kó fi kẹ́fọ̀ọ́ rárá o ìtọ́ ọba ti gbìn náà ńlọ́ọ̀ká ẹ jẹ́ kí n fún yín ní bí ìṣẹ́jú mẹ́ta sí i ká tó wá máa dágbére fúnra gẹ́ wípé mo mú káàdì wá mo tún mú káàdì lọ o lè tò lálẹ́ inú. òwe yorùbá méjì gbàǹkọ̀gbàǹkọ̀ ta lè jọ nínú ìtàn tí mo gbé yẹ̀wò lálẹ́ yìí nítorí náà ẹni tó bá kọ́kọ́ gbà á ó jẹ́ èrè kan ẹni tó bá gbà á sì kejì òun náà jẹ́ èrè kejì. ẹ jẹ́ kí n máa ṣẹnu ní déédéé síbí níbí fún ti àṣálẹ̀ tòní àmọ́ àyè wà fún bí ìṣẹ́jú bíi mẹ́ta sí i lẹ́yìn ètò ẹni tí ó bá ti kọ́kọ́ gbà á ìtàndòwe ìtàn tí a lè yọ nínú òwe lèyí tí àgbéyẹ̀wò láṣálẹ̀ yìí ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ pé oore pàtàkì tí ẹ lè ṣe fún wa ni pé bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ alójòpó Facebook yìí ẹ tún máa darapọ̀ mọ́ alójòpó YouTube wa eléyìí tí a pè ní ìṣẹ̀dálẹ̀ àbínibí wa lórí àkọ́tún ètò ètò yìí ìtọ́dọ̀wé ìpàdé wa di ní ọjọ́ mẹ́jọ èyí ò ní ọjọ́ ìṣẹ́gun báyìí la máa tún wá sí ojú ìwòran yín fún àkọ́tún ètò wa yìí ìtọ́dọ̀wé títí wá di ọjọ́ mẹ́jọ ọ̀hún èmi ẹ mọ́ ẹlẹ́mi ò ní bá wọn lọ ìlẹ́jà tó lọ tí ò dé sálẹ̀ omi olúwàbùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sálẹ̀ odò èmi ni màá lọ gbogbo ẹ̀yin èèyàn bí ẹ̀yin èèyàn yẹ̀yìn olólùfẹ́ èdè yorùbá pàtàkì tá ẹ̀ ń fẹ́ wa tá ẹ̀ ń ṣe kóríyá fún wa ní gbogbo ìgbà náà ni màá bá pàdé olúwàbùkọ́lá adélékè ń dágbére fún yín wípé ire lójú owó rí ire lójú ìwọ́ ò máa rí káfíìrì àti ayọ̀ pàdé láṣẹ Elédùmarè.